a ní àfàìlà ọjọ́ àfàìlà oòrùn àfàìlà òṣùpá <laughs> àfàìlà ìràwọ̀ lèmi àti yín ò ṣe ní jí là ò ṣe nílà dandan ni ká jí kàlà láṣẹ ìdùmarè ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run Èdùmarè ọba mi lánàá ọba mi lónìí ọba mi títí ayé àìkú àìtí àìṣá àìyípò padà ọba mi àdàgbà mátẹ̀pá àtẹrẹrẹ kárí ayé Elédùmarè ọba tí ń jẹ́ èmi ni èmi ni èmi ni èmi ni èmi ni má ṣe bẹ̀rù lórí ayé gbogbo ẹ̀yin olùwọ́ wa lórí ètò Ògo Ìgbàlà bẹ́ẹ̀ ni a tún ti dé bá a ṣe máa ń dé ní gbogbo ìgbà a tún ti dé ní gbogbo wákàtí a tún ti dé ní gbogbo ìṣẹ́jú a tún ti dé ní gbogbo ọ̀sẹ̀ a tún ti dé ní gbogbo oṣù àti ní gbogbo ọdún Ọlọ́run ló ń fún wa ṣe o ènìyàn kọ́ Yétúndé Adéòsì Adéyẹmọ Ayọ̀ǹgbénú lórúkọ tèmi olólùfẹ́ yín lórí ètò Ògo Ìgbàlà mo mọ̀ pé ẹ ti gbádùn abala àkọ́kọ́ lórí ètò yìí níbi tí a ti fi ìyìn àti ọpẹ́ tá ti fẹsẹ̀ rájó lọ́wọ́ Elédùmarè kí ló ń jẹ ọpẹ́ ni lẹ́yìn ká ṣáà máa fún lọ́pẹ́ lẹ́yìn ká máa fún níyì kó gbówó kó gbòbì kó gba nǹkan ọpẹ́ ọpẹ́ náà ni ẹnu ọpẹ́ mi àti yín kò ní kan láṣẹ Èdùmarè Ògo Ìgbàlà lètò yìí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé ẹ̀ fi ojú ayọ̀ yín tẹ̀ fi wo Orísun tẹlifíṣàn ògo ìgbàlà ni ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pẹ̀lú atọ́kùn ètò Yẹtúndé Adéòsì Adéyẹmọ aka Ayọ̀ǹgbénú lórí ètò yìí a máa ń fi omi joro a máa ń fi omi jomi toro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tí wọ́n mọ oyún ìgbín nínú ìkarahun nínú ọ̀rọ̀ mímọ́ ìyẹn nínú Bíbélì àwọn ọ̀rọ̀ mímọ́ tó máa ń torí ìtẹ́ wá ìwọ onírọ̀bìnú jẹ́ ní wákàtí tá à ń sọ̀rọ̀ yìí ah! ó yá bú sáyọ̀ nítorí pé ògo ìgbàlà ti wọnú ayé rẹ ká tó máa tẹ̀síwájú rárá a máa ní stamp tá a máa fi ń bára wa rìnrìn àjò lórí ètò yìí èyí tẹ̀yin náà máa lò láti fi rìnrìn àjò tọ̀sẹ̀ yìí tàbí ìtòṣù yìí stamp tá a mú lọ́jọ́ tòní òun ni stamp thirty five stamp thirty five stamp thirty four stamp thirty four òun la mú lọ́jọ́ tòní la fi máa rìnrìn àjò ìgbàgbọ́ ipe ọ̀rọ̀ ọlọ́run ó ṣe kí ni ó wà síbẹ̀ síbẹ̀ má bẹ̀rù má fòyà olúwa ń bẹ pẹ̀lú rẹ kìkì kí wọ́n ṣáà ti gbọ́ràn kò sì bẹ̀rù olúwa ẹ àjọ rìnrìn àjò ìgbàgbọ́ ó ní èmi ò máa fi ìbùkún fún olúwa nígbà gbogbo ìyìn rẹ̀ yóò máa wà ní ẹnu mi títí láéláé ṣé ìyìn olúwa ṣó wà lẹ́nu rẹ tó bá ti fìyìn fún tó ń gbàgbọ́ ní gbogbo ìgbà ó ti dandan kólúwa náà kó wà pẹ̀lú ẹ̀ ó ní ọkàn mi yóò máa ṣògo rẹ̀ ní ti olúwa àwọn orílẹ̀-èdè yóò gbọ́ inú wọn yóò sì máa dùn ó tún wá ní gbé olúwa ga pẹ̀lú mi ní ẹsẹ̀ kẹta gbé olúwa ga pẹ̀lú mi kí a sì jùmọ̀ gbé orúkọ rẹ̀ lékè orúkọ olúwa òun ló yẹ ká máa gbéga lójoojúmọ́ ká máa gbé lékè lójoojúmọ́ bí o tiẹ̀ ní bàbá olówó kan àbí ìyá olówó kan nínú fámìlì wa àbí ọ̀rẹ́ wa àbí ládùúgbò tó ti rò pé òun ló lè ṣe é owó tó ní ìdíwó sukú ọmọ yẹn òun ló lọ ń sá kúbẹ́kúbẹ́ tẹ̀lé òun ló wá jí làárọ̀ wàá ròyìn ẹ̀ tó bá ti dọ̀sán wàá ròyìn ẹ̀ tó bá ti dòru wàá ròyìn ẹ̀ ah o jí làárọ̀ o gbé fóònù ẹ o bẹ̀rẹ̀ sí ní tẹ̀ o képe adẹ́dà rẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ orúkọ rẹ̀ kìkì orúkọ rẹ̀ nìkan òun ni kò máa gbélékè ó tẹ̀síwájú ó ní èmi ṣe àfẹ́ẹ̀rí olúwa ó sì gbóhùn mi ó sì gbà mí kúrò nínú gbogbo ìbẹ̀rù ìbẹ̀rù kí ni ìbẹ̀rù rẹ. onírobinú jẹ́ káwọ́ kúrò lẹ́ràn bóni tilẹ̀ kóró ayọ̀ ń bọ̀ lọ́la bùsàyọ̀ bùsàyọ̀ bùsàyọ̀ kí lohun tó ń bà ẹ́ lẹ́rù olúwa wà pẹ̀lú ẹ̀ o ò nílò láti bẹ̀rù kìkì kí wọ́n ṣáà ti bẹ̀rù olúwa ìyẹn ni pé tó bá bẹ̀rù olúwa wàá mọ ohun tó yẹ kó o ṣe ìbùkún rẹ̀ yóò sì wà pẹ̀lú rẹ̀ ó wá ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọkùnrin olùpọ́njú yìí kígbe pé olúwa sì gbóhùn rẹ̀ ó sì gbà á nínú gbogbo ìpọ́njú rẹ̀ áńgẹ́lì olúwa yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká ó sì gbà wọ́n ìyẹn ni pé kìkì kí o ṣáà rẹ̀ má bẹ̀rù má fòye ohunkóhun yòówù kò lè máa kojú ṣùgbọ́n bẹ̀rù olúwa ó sì ń tẹ̀síwájú ó ní tọ́ ọ wò kí o sì rí i pé rere ni olúwa alábùkún fún ni ọkùnrin náà tí ó gbẹ́kẹ̀lé tó o bá ti gbẹ́kẹ̀lé o ti di alábùkún fún ọ̀rọ̀ rẹ̀ yè àìkú ni títí láéláé ẹsẹ̀ ká ẹ̀ kẹsàn-án ó ní ẹ bẹ̀rù olúwa ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́ nítorí kò sí àìní fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ kò sí àìní fún àwọn tó bẹ̀rù rẹ̀ kò sí àìní fún àwọn tó bẹ̀rù rẹ̀ tó bá ti bẹ̀rù rẹ̀ ó ti rò pé kò ṣeé ni ó máa ṣeé tó bá léèyàn kan tó bá ń sọ pé ohun tó mo sọ pé máa ṣe fún yẹn mi ò ní ṣe fún ẹ mọ́ ẹ ò bẹ̀rù èèyàn yẹn nìyẹn ṣùgbọ́n tó o bá ti bẹ̀rù ọlọ́run kò sí àìní fún ẹ ìlérí ẹ̀ sì tẹ̀síwájú gidi gan ni o ó ní àwọn ọmọ kìnìún á máa ṣe aláìní ebi a sì máa pa wọ́n ṣùgbọ́n àwọn tí ó ní olúwa àwọn tí ó ní olúwa kì yóò ṣe aláìní ohun tí ó dára iye àwọn tí ó ní olúwa nínú kìnìún nìyẹn o àwọn kan á máa ṣe aláìní ṣùgbọ́n àwọn tó ní olúwa nínú àwọn kìnìún yẹn wọn kì yóò ṣe aláìní ohun tí ó dára jésù mi o ìwọ àti èmi àwa kì í ṣe kìnìún a ò kì í ṣe ọmọ kìnìún ẹ̀yà ara ọ̀gá ògo la jẹ́ ó dá wa ní àwòrán ara rẹ̀ o ò lè ṣe aláìní ohun tó dára o ìlérí ẹ̀ wà síbẹ̀ fún ẹ ṣáà máa gbàgbọ́ ṣáà máa dìímú ṣinṣin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 ìṣẹ́ wọn gbogbo olódodo nìyẹn o olúwa ń bẹ létí ọ̀dọ̀ àwọn tí ń ṣe oníròbìnú jẹ́ ọkàn ó sì gba irú àwọn tí ń ṣe oní ìrora ọkàn là ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo ṣùgbọ́n olúwa gbà á nínú wọn gbogbo ó pa gbogbo egungun rẹ̀ mọ́ kò sí ọ̀kan tí ó ṣẹ́ nínú wọn ohun kankan ò lè ṣe àgọ́ ara rẹ̀ torí pé olódodo ni ọ́ bẹ́ẹ̀ ni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 ó wà pẹ̀lú rẹ tí ìwọ náà bá ti gbé ọkàn rẹ lé